نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wọ́n dàpọ̀ náà lóyún. tabẹ́yìn tabẹ́yìn náà sí tabẹ́yìn náà ló ní àwọn. ok. ẹyọ kan lélẹ́yìn máa ń jẹ yóò ṣiṣẹ́ bá àpò nídìí mo ti mi gan mo ti fi sí ẹgbẹ́ ẹyọ kan ni. ọlọ́run àwọn ọba tí ẹlá rẹ̀ ga òǹkan lágbára tó ṣe wípé kì í rẹ̀ nǹkan kan lè ṣe ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè rẹwà ó lè súwá a lè ṣe ìrìn àjò a lè nídìíwọ́ sílẹ̀ tí ìṣe ìwà bẹ́ẹ̀. eléyìí tó wá pàtàkì kò ní pé gbogbo ìgbìyànjú kọ̀ọ̀kan tó lọ́wọ́ bá fún aláǹfààní láti lè máa ṣe ọlọ́pọ̀ gbà lọ sọ̀rọ̀. ibi táà lọ lónìí hadith kan la fẹ́ kà tó jẹ́ oòrùn ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ nípa àìsàn ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe rí pé ara àìsàn tí ń da ayé láàmú kọ́lọ̀kọ́ láti tóbi rẹ̀ ó fún ẹ̀mí àti ní àlàáfíà kúrò níbi wáìsàn hadith yìí nínú àwọn hadith tó bùkátà sí ìgbàgbọ́ tó yẹ kòrò pàápàá jùlọ lásìkò tá a wà yìí ló ṣe wípé àánú ó ti gbalẹ̀ kókó torí àwọn èèyàn àájẹ́ àwọn pàtàkì rẹ̀ jẹ̀sìn ọlọ́run bá lọ. ilé bẹ̀rẹ̀ lómi ìdáná náà kí ó rí àwọn tí wà sí i lẹ́bàá yìí pé lórí tí ó jẹ tó bá fi bá tí ó jẹ yẹ tó bá fi bá jẹ ọ̀nà bá tó wọn sọ̀sọ̀ kú sọ̀rọ̀ fẹ́ẹ́sì. ilé ìjọ jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn náà fi ọba kọ àbíkó tó kọ pẹ̀lú ìfúláṣì ẹni tó bá sọnù mọ́ lọ́wọ́ kò sí lẹ́wù tó lè dé nínú ọ̀mà tí orí ibú ò lè fà á yẹkú ṣe kó ṣàkóọ́nù náà nímọ̀ ó nímọ̀ èmi àti ọlọ́run ìyá sọ̀rọ̀ hadithi Abu Hurairah ló kà wá bí báyìí ṣùgbọ́n nínú àwọn ìgbàlá mi Abu Sa'id ló gbà wá tó túmọ̀ sí pé kì ṣe ọ̀rọ̀ sáájú ọ̀rọ̀ رواية إليك عن الإمام البخاري عليه رحمة الله وعافاه ولعن أبي هريرة عن النبي صلى الله عليه وآله وسلم قال احتجت الجنة والنار وقال سفيان أيضا اختصمت الجنة والنار قالت النار يلجني الجبارون ويلجني المتكبر وقالت الجنة يلجني الدعاء ويلجني الفقراء قال الله تعالى قال الله ṣàánú ìyá àti olúwaṣẹ ìlera ní tí ẹgbà wá yìí sọ òun ni wípé ìṣìtájà ti náà ìṣìtájà ti ìjánà ti wà náà àlìjánà àti iná wọn bá ara wọn ṣe pàápàá sòfíàmù tí wọn dá kan bí àáfàá àáfàá àfa Imam Bukhari níbi ìgbà hadith yìí wa tó di àìtó jẹ àáfàá pẹ̀lú Imam Bukhari gbàá hadith yìí lọ́wọ́ rẹ̀ tuntun wọn yìí pé ìwáyà àti ẹ̀ka sọ̀mọ́tì lóyún gbólóhùn tó ń lò ìyẹn náà ó lè máa jẹ́ tọ́ka sí àgbèwáyà tó bìlì máa ṣe ní ìtìláfà ó pọ̀ sí àlìfáàbẹ̀ ìhàdí ẹ̀rì kìtì ọba wa pẹ̀lú lápò ó ìnáwó ilẹ̀ àmàlù bẹ̀ níyà ìnáwó ilẹ̀ àmàlù bẹ̀ níyà بالنيات توتي العمل وبالإفراد وبالجمع النية وبالإفراد وبالجمع سوتي بايا gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí nǹkan tó ń tọ́ka sí wípé àrùwá tó yẹ̀rù múnà lè máa sọ́dọ̀ yẹn ní sùn wọ́n máa ń lo hadith wa pẹ̀lú tùmọ̀ rẹ̀ kí n sì wípé lọ́pọ̀lọpọ̀ ìyẹn ní hadith ó fi yàtọ̀ sí Al-Qur'an torí pé Al-Qur'an Karim a lè gbọ̀n wá pẹ̀lú tún ìyẹn náà ló fi jọ jẹ́ pé kò sí ẹni tó lè túmọ̀ Al-Qur'an kankan ìtumọ̀ ìtumọ̀ Al-Qur'an làwọn sọ yẹn yọ ẹ wá ní a máa ń rọ ìtumọ̀ rẹ̀ ní ààrẹ tó wọn fẹ́ mo rò pé ní mo sọ yẹn ó yọ ọ ṣùgbọ́n ọ̀rọ̀ nípa Muhammad sallallahu alaihi wasallam ilé ìwé kí sàábé mi wọ́n dọ̀dọ̀ gba hadith kan náà sàábé méjì mẹ́ta wọ́n jọ sọ hadith yẹn bọ́ wọn nílò alifáàzù kan náà gbà mo rò pé ọ̀rọ̀ tí mo sọ ó yẹ wa ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ anábà Muhammad sallallahu alaihi yọ̀ǹda fún wọn fáwọn ọkọ̀ àdí ọ̀rán nìkan ló nìkan wọn lójú ọmọ bá jà pọ̀ mọ́ra ìyẹn náà dẹ́là aláṣẹ ìnáwó yàgbìnú aláṣẹ wá sí ìrìwá yàtọ̀ àdí ìsìn ìgbìmọ̀ àá mo rò pé o tí mo sọ yẹn yẹ wàá a lè gba hadith wa pẹ̀lú ìtumọ̀ gẹ́gẹ́ bí ìtumọ̀ tá a nẹ́bi sọ so àwọn àlùfáà mi yẹn náà lè wọ́n mọ̀ tún ara wọ́n mọ̀ tún. ilé ìrìn pé Al-Qur'an nǹkan tó ní agbára hasa wo bá fẹ́ ka kẹrọ á gbogbo kẹrọ àti ọ̀fẹ́ ka kò lè change Al-Qur'an ní ọ̀kan yẹn ní ìrẹ̀fẹ́ ẹgbẹ́ ọ̀gá tí mo sọ yìí kò lè change Qur'an yẹn sálà yẹn nìyí níbi jẹjẹ pé tó ọfẹ́ ká ògbọ́dọ̀ jáde fún ọmọ rọ́ọ̀sì tí rọ́ọ̀sì mọ̀ ọ̀bá ti lè gbé kàmì àkẹsẹ̀ Qur'an náà tí ẹjú mọ̀ ń sọ yẹn ó yẹ wà bá àti ṣàlàyé rẹ̀ ṣàlàyé rẹ̀ dúpẹ́ dúpẹ́ tó àti mọ́tò ju wa yá ayọ́ lẹ́dínà àwọn kúrú àǹsọ̀rọ̀ kúrú àǹsọ̀rọ̀ lèlà tẹ́ wọ́n ní sùn ẹ máa rí pé lọ́sùn mi ẹ̀rú pé méjèèjì àǹsọ̀rọ̀ àlọ́ sọ̀hámsà tó wà àlọ́ yẹn kí ni ó jẹ báwọn tó ń jẹ nìsí kí ló máa jẹ ẹ̀ka ọ̀dà ẹ̀ka sọ pé àlébù yẹn ló jẹ hàmà báyìí sọ́dà yẹn ti ṣe hàmà tó lè wá sí ní abúlé àgbàpọ̀ pẹ̀lú ẹ̀ka kékeré kan wà lọ́wọ́ ṣùgbọ́n tí bá ní kúrò àṣọ ọ̀rọ̀ nìlà àjẹpẹ́ alẹ́ kùnú. kò tí ì yé wa lọ ah, ọlọ́run sàánù mi kúrú àǹsọ́rọ̀ àlọ́ tẹ̀gbẹ́ àlọ́ ní tẹ́wàbẹ́kọ́ àfi alìpùpù síwájú rẹ̀ àfi àmúlọ́pọ̀ náà ṣùgbọ́n tí bá kà ní kúrú àǹsọ́rọ̀ lìlá yóò mọ̀ jẹ́ pé rọ́ọ̀yẹ iwájú ẹ̀ ní àlẹ́fì yẹn wà tẹ́wàbọ̀ kí méjèèjì kò yàtọ̀ síra wọn kò yàtọ̀ síra wọn lọ́sùmọ́ tọ́wọ́ rẹ́pọ̀ àǹsọ́ọ̀lù lọ́yì àti àǹsọ́ọ̀lù láì kankan náà ló pọ̀ ìgbà tó bá wọ mọ́tò yàtọ̀ àǹsọ́ọ̀lù àlọ́ àǹsọ́ọ̀rọ̀ lèlá ṣé kò sí yé báwa ní sùn ó ti yá àrùn kankan náà ní kankan náà so ó wá tó bẹ́ẹ̀ kó wá ní kìrọ̀ àkànwá o kí wá ní kìrọ̀ àwọn ọmọ kó wá ní kúnú àǹsọ́rọ́ ní ẹ̀wọ̀sì láìláì ẹ̀ ní àǹsọ́rọ́ lọ́yẹ̀ kúnú àǹsọ́rọ́ lọ́yẹ̀ àǹsọ́rọ́ lọ́yẹ̀ ó náà láàmú ọ̀ka ní gbogbo ọ̀nà tí a bá bẹ̀rẹ̀ ṣé kí wọ́n sọ ẹ̀rọ yìí sọ àpọ̀ á ní ẹ̀ ọ̀kan náà ní kòlẹ́ à nàbàrà mi ni òkú ìrọ̀ àmì wà á ẹ̀ ọ̀kan náà ní ọmọ tí ẹni mọ̀ sọ yẹn báyìí ó ti yẹ ọ ṣùgbọ́n kì í wá ṣe bẹ́ẹ̀ nínú hadith alifáàbù hadith kódà nínú Bukhari nìkan ó lè àkọsíra nínú Bukhari sí Muslim ó lè àkọsíra nínú sọ̀ṣẹ́wò méjèèjì sí súnà ó lè àkọsíra àpọ̀jù rẹ̀ náà lè wọ́n ní iná àti àlùjànnà ọba wọn ṣùgbọ́n tí a bá wo tí ń jẹ́ náà àti ìgbàgbé ń jẹ́ àjẹ́ náà eléyìí sí ọ̀dọ̀ ọkọ̀ ọ̀dọ̀ àdẹ́ra àmọ̀ pé jàmọ̀dá ti lọ ara àwọn jàmọ̀dá ti lọ. bọ̀dá bá wọn ti bẹ nínú bí ìdí mẹ́mẹ́ ni kí wọ́n sọ̀rọ̀. nǹkan tí mo dẹ̀ ní lè máa sọ̀rọ̀ kó bá ń fi mí sọ̀rọ̀ kí nǹkan mi bá sọ̀rọ̀ kí wọ́n gbọ́ra àwọn yí àyàfi wọn bá nílà káyọ̀. sọ̀rọ̀ ẹ̀ sóyè wà báyìí tó bá wá bẹ́ẹ̀ ṣé iná ní في ṣé àlìjáná ní làákàyè. àwọn nǹkan táwa rò wípé ẹ̀rì gbèrú àwọn nǹkan báyìí àwọn yóò sọ pé tí ò lẹ́mìí gan ìyẹn tún jìnnà nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ torí pé kò sí nǹkan tí ò sẹ́mi lára mo rò bí àlàyé mi ní ẹni. ọlọ́run bá ní pé kò sí nǹkan إلا نسبح بحمد أقول نبيل كنشي عفوما بلوين يولا ولكن لا تفقهون تسبيحا ونبعتون بعد تسبيح وما يدولي يطلعون عن جمادات في تسبيح ما سبع عمصر عملين برا عمصر خدعوا تسبيحا فلانا ara jíjẹ́ ìgbìmọ̀ tí mùsùlùmí ó ní ìdí ìgbàgbọ́ tó yẹ kó torí lọ àwọn ọ̀sẹ̀ báyìí ọ̀pọ̀ ìbí yá sí mùsùlùmí ó ní ìgbàgbọ́ nù rẹ̀ kẹfí ààrẹ yóò wá fi lẹ́sọ̀dọ̀ ní mọ̀ bóyá àbẹ̀tún sọ yẹn ní wa torí pé ọlọ́wọ́ bá lágbára àti fún àwọn méjèèjì ní láàbáyà àdúrà mi sọ nígbà tó bá wù tó lè má jẹ bẹ́ẹ̀ ni ó sì máa gẹ́gẹ́ bó ṣe ní kí iná ọ̀rọ̀ rẹ̀ fún nígbà tó tí ó sì túmọ̀ sí pé lẹ́yìn ìgbà náà iná ọ̀wá jó kàkà mọ́ tí ẹni tí mo sọ yẹn pé yé wa báwọn tọ́yì kí wá ní iná sọ iná sọ wípé wọ́n láti náàrú yàlejò lè yẹlejò wálejò yẹlejò ní kíkà wọ̀ mí sálàyé mi sí i. ǹjẹ́ díkùrù kan bẹ táwa fẹ́ wọlé dè lálàáfíà báyìí bisimilayi wàlájí náà àbí ẹnàkọ̀ ẹ̀hẹ́n tí wàlájí náà àwọlé ni sára ìmọ̀tí yàlámù máa yẹ́lẹ́jú fìlì àrùdí wà máa yá kúrẹ́jú sára ìmọ̀tí so àdèmọ́sọ̀rọ̀ wíkan kí mọ̀ kọ́ra àdèbára wà lájá àlejò tó yẹ wà tọ́yì ó ní pé àwọn tí ó wọ inú òun ọlọ́run láti tóbi ẹ̀ fúnjà sí ní wọn àwọn tí ó wọ inú òun àlejò bàárò àwọn àjẹnípa àwọn tí fẹ́ tó ríra rẹ̀ sí. ẹ̀dẹ́ òsì gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́n ọba nìkan oníjàmbá àlìjàmbá lórí mútàkàtà. ìyẹn ló fi jẹ́ pé ẹni tó bá lóun fẹ́ bọ́ wọn takò níbi ìròyìn méjèèjì ẹ̀ owó kùsẹ̀ nù ṣe ń tààbẹ̀ ṣe àwọn àlùmọ́kàtà bìrò àwọn onímọ̀tòmọ́tò oníyànga ṣùgbọ́n ẹ̀mí dáadáa dùn pé ìtumọ̀ tó dáa jùlọ fún mọ̀tòmọ́tò anábà Muhammad sallallahu alaihi wa sallam fúnra rẹ̀ gẹ́gẹ́ ti tu fún wa ó ní bátọ́rù alhaq kí ẹ̀mọ́ fẹ́ gbogbo wàhọ́nkú ẹ̀là ó sì máa fojú rẹ lẹ́yìn ẹni tó wá jẹ́ sí lẹ́yìn ayé kì kò rẹ́dì kẹ̀kẹ́ sí kẹ̀kẹ́ ẹni kẹ̀kẹ́ nú ẹ̀dá àwọn ọ̀jẹ́ kẹ̀kẹ́ wájú ẹ̀ òun nìkan náà ló jẹ́ mọ̀tòmọ̀tò ní ìdá ṣùgbọ́n kì í ṣe mọ́tòmọ́tò òun ni kéèyàn máa ń tọ́tọ́ sóhun àti tí ọ̀kan ní ìmọ̀ bóyá ní mo sàn yẹn ó yẹ wa lápòjù ìyẹn bá ṣiṣẹ́ mi kan ó wá mú ìwé ẹ̀rí ẹni tí ó ti jáde ìwé mẹ́wàá lọ́wọ́ wọ́n wá ní owó ẹni tí ọ̀kàwé mẹ́fà parí wọn làwọn fẹ́ mú ọwọ́ á ní èmi ò lè gbà yín wọ̀ ṣé ẹ mọ̀ pé lọ́dọ̀ ẹlòmíì yóò lò ní mọ̀tòmọ̀tò ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ ní ṣe mọ̀tòmọ̀tò ẹnì kan fẹ́ jíṣẹ́ fún ẹ tí wọ́n gan bá ara materials tó lè jíṣẹ́ owó náà fifteen thousand. wọ́n wá ní iṣẹ́ tó fẹ́ bá wọn ṣe èlé lọ́gbà twenty thousand. Ah gani daga daidai ya ba da masu za su tsaya lati biyu a hana 15,000 5,000 yóò lówó ṣe ó ní kí 500 yóò tó ọ lówó ṣe ó sì gbọ́ agbára lọ́dọ̀ wọ́n kò kára padà tó yájá ẹ̀mí onígbà owó bá wọn nígbà jọ 500 kẹ̀kẹ́ lọ́dọ̀ lómi yóò ní àwọn ti yóò ìmọ̀ bọ́yá ìdí wọn sọ yìí wa kì í ṣe ń tẹ́sí mọ́tòmọ́tò òun ni pé kéèyàn jọra rẹ̀ lójú débi wípé ó ríra rẹ̀ lẹ́nu tó tóbi lòdòdò lọ. torí jẹ́ pè lódòdò ó tóbi ju gbogbo ẹnìbọ̀dì lọ tó fi dórí ẹni tí ń sọ. sábà dé ní tó ní òdòdó báyìí àjọ̀rọ̀ tẹ́lẹ̀ báyìí. tẹ́lẹ̀ kí wọ́n wá rò wípé òun ń tòun òun dòdòdò lọ kò ní mọ́tòmọ́tò torí pé kò wo òdodo yẹn ẹni tí ń sọ òdodo yẹn ń wọ̀ lẹ́mìí táwọn jẹ̀bẹ̀rẹ̀ ọmọ tó pé àhádà lẹ́nu ìbá àtàlọ́hù lọ́sùn ilé ọlọ́wà bí ilé náà ilé ẹwọ̀ àhádà sílé torí ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n ń wò wọn àwọn ilé ọjọ́ pé nínú ìgbà tó tóbi jùlọ tí máa ń ṣe àkóbá fún ẹ̀dá oníkọjọra rẹ̀ ó yàtọ̀ sí kọ́mọ́mọ́ ara rẹ̀ mo rò pé bí mo sọ yẹn mo ṣe ń yan ó yẹ wá dáadáa ẹnì kan bá ń gbé sínú ìbáǹsà lọ́kọ̀ọ́ gẹ́gẹ́ gbé mo rò pé ọ̀rọ̀ mi yẹ ó yẹ wá wá. iná sọ wípé yàlejò ní àlìjàbàrú ní wá yàlejò ní àlìmọ́tàkàbìnà ó ní àwọn tí wọ́n bá jẹ́ àjẹ́ ní pàṣẹ téèyàn bá fẹ́ ṣe àti àwọn onímọ̀tòmọ̀tò àwọn ni wọ́n wọ̀ náà onímọ̀tòmọ̀tò ẹni tí ń fi àpè mára tí ò sí lọ́dọ̀ọ́ mọ̀rọ̀pálá ìwọ̀n sí ṣe ń fojú rí àwọn èèyàn tó bá sì rò lódodo tó dodo ọ̀tọ́ lódodo wọ́n kọ́ láti ìjàlímẹ́tò ọlọ́run kọ́ mọ́ sí ilé ìwẹ̀ ìtẹ̀kan nínú wa kọ́nà kọ́wọ́ lára tó gbèrè ó fi àlìjẹ́nà ó fi pọ́n wálé ó ní ẹ̀rọ àwọn akọ̀rọ̀ ṣẹ̀dọ̀ ní du àfáà ọ̀lẹ́ àwọn ni wọ́n wọ̀ ọ́nà tèmi o àwọn làjẹ́ náà wà fún ọ wáyà nínú ní àtúkọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ aláìní àwọn ni ó wọ̀ mí ṣètùmọ̀ àyẹ̀lẹ́ òun ni wípé àwọn olówó ni wà ní. torí pé irú àwọn nǹkan báyìí làwọn èèyàn máa ń sì gbọ́ yìí nínú àwọn tí ẹ̀sìn sọ tàbí nínú àwọn ẹ̀gbà wa tó bá wà ìgbà táwọn èèyàn bá ti gbọ́ tán níwọ̀ tuntun ṣé rí sọ wípé insana yóò ríra rẹ̀ fóun jẹ́ nǹkan àwọn ahùsàmù tó bá ti rí pé ọ̀rọ̀ ń bẹ lónìí tọ́mọ ẹni bá ti fóun rọrọ̀ láti fóun ní jẹ nìkan ẹ̀rí yóò mú kápá. owó àti ọ̀rọ̀ yìí máa ń sábà jẹ́ kí sífà méjèèjì yẹn ó wà láre. ẹ̀dọ̀ tí owó bá ṣe sí ilẹ̀ jùlọ owó ní tó wò bá sílé ẹ̀yìn ẹ̀kọ́dọ̀ dámọ̀ràn lẹ́yìn wọn. tó àwọn tẹ́ bá yà wọn lọ́dọ́wọ́ wọ́n máa yà wọn pé kí ló ṣẹlẹ̀ wọ́n yà wọn sí àṣẹ mọ́lẹ̀ wọ́n yà wọn gbé ẹ̀dọ̀ ẹ̀gbàgbé ẹ̀ wọ́n ọ̀dọ́ náà ká ní o torí ká má bàa jìyà láti yẹn má má jìyà ọ̀fà ní ọ̀fà ìwé náà ti máa sọ̀rọ̀ ṣùgbọ́n ìdàkejì rẹ̀ wá ní méjèèjì pọ̀ àìní máa dé ìwò nítẹ̀lébà ní máa rọ ọ̀yà kèé jẹ́ kéèyàn ní tíyàn rẹ̀ gan yọ́mọ̀ wípé kò sí tó wọ̀ ẹ̀ṣẹ̀ ní tí wọ́n gbà lẹ́rọ mẹ́rin ni àwọn onítẹ̀ríba tẹ́rẹ̀ pé ìtẹ̀ríba òun nìlàkejì ìtẹ̀ríba mo rò pé n tá à ń sọ yẹn ó yẹ wá dáadáa ilé wípé ìgbà táwọn àwọn àfẹ́fẹ́ ń gàlù tàwáàdì ẹ̀húnà mínú wàlẹ̀ ọ́ọ̀dì ẹ̀húnà lìláàrí bí ìdìláàrí àǹkóṣe ìmọ̀ mo rò pàrà ayé mi tiẹ̀ àwọn tó ṣe wípé wọ́n ní tẹríba fọ́lọ́ wọ́n dẹ̀ rọ ara wọn lẹ̀ ẹni tó burú jù láyé nínú aláìní láláìní tó fún mi tó mọ̀ tó láwọn ẹ̀rí pa mí ní ẹ̀yọ́ ní kí àwọn onímọ̀ àtàṣà wa ẹ̀rùn ní ìyá kan wa ó fọ́ nìkan kò sẹ́ni ọ̀fẹ́ ìgbà kan lórí gíga ní káwọn àgbà nọ́mbà ní sọ̀rọ̀ ní ìlẹ̀lú bèrèbèrè ní ìlẹ̀lú bèrè. a lọ́wọ́ àti ẹ̀fọ́ òun gẹ̀wò jẹ̀ nígbà wọn ní ìlẹ̀ nígbà nígbà nígbà mo mọ̀ pé nínú ẹ̀mí rẹ̀ yóò sì máa dùn lórí kò para àríkà kankan irú àwọn tó wá ẹni tó bá rẹ̀ nìyẹn yóò rí pé obìnrin ni o ṣùgbọ́n kò súnmọ́ kó lè yẹ ọkọ mi torí mo tó mo tó ń jẹ bí ara rẹ̀ kò ní agbára nínú tí àwọn ènìyàn tí wọ́n sábà ṣe òfin wípé káwọn èèyàn tí a ní ìdí orí lọ́dún èèyàn kan tó wọ́n ṣe yàn sí kọ̀wọ́kọ̀ ẹni táwọn èèyàn bá rí pé àwọn fẹ́ ìtàlọ́dọ̀ rẹ̀ wọ́n máa ń sábà ń rọ̀ fún tẹ́wá wá rí ẹnìkan tó wà lọ́dọ̀ ẹni tó fẹ́ gba orí lọ́dọ̀ rẹ̀ títún ń gapá lọ́dọ̀ rẹ̀ ààrẹ ti mọ̀ pé mo tó mọ tún eléyìí ti bọ́ sómi irú ẹ̀ gbogbo wa àwọn ẹ̀ ṣe eléyìí tó burú ni pé tó bá bímọ ọmọ tó bá gbé ìwà rẹ lára ẹ̀ ló ti ṣàtàkùn lórí tó máa kó súnmọ́ ọmọ tó níbi ọlọ́run kò sọ̀rọ̀ gbogbo àsìkò. àwọn tí ó wọ àjọ́nà làwọn tí wọ́n bá rọra wọ́n lẹ̀ ẹgbọ́n ajá àgbàkàkùn tí ẹ mọ̀ wípé ẹni tí ó bá ṣe pé ọ̀rọ̀ bá wọ̀ lójú tí ibi tó fẹ́ rọrọ̀ yóò ní dámúrè lọ́dọ̀ rẹ̀ òun náà kọ̀ kan èsì ọ̀kọ̀kún ni wọ́n ń jẹ́ o ìwé àgbàdo mọ̀ sọ yẹn wa tí ojú kòkòrò èèyàn bá ti pọ̀ jù ẹgbàgbé ẹ̀ kò ní àánú ọlọ́run because kò ní sí kẹtí òní lè fi wà wọ́n. ilé ìbìrin tí ẹ̀yìn ọ̀dọ̀ ya rẹ̀ ní àbá tó ń lọ náà bọ́ ẹ̀ tó yóò padà ní pépè ní torí tí ó jẹ. ilé ẹ̀mí ní ọ̀dọ̀ pọ̀ lọ ilé kí ó yóò lọ fẹ́ kọ́ ẹ̀sùn ṣùgbọ́n ẹ̀ máa bá àwọn àwọn àṣẹ ìgbọ̀lọ̀ bá lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó náà wú ọ wá fẹ́ wú tẹ́tẹ́ ní ìbúrò. ilé ẹ̀mí ní tẹ́lẹ̀ mi lọ àwọn kìnnìkan tó ti jáde ní ìsìn ìyẹn yóò máa ta alábẹ́ àwọn tó bá ti mọ̀ pé wọ́n ní kó máa ta yọ àìdè yẹn fún un. lónìí ẹ̀yẹn náà kò síbi tí ó gbé yẹn lọ àmínú náà àmínú náà ọlọ́run tó tún bu wá ṣe. bá rí bẹ́ẹ̀ àwọn àgbò àfáà àwọn èèyàn sábà máa fojú rí náà àwọn èèyàn táwọn ènìyàn ń fojú rí náà yìí àwọn wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ ẹni tó ń rọra rẹ̀ fọlọ́run tí ètò ń ṣe aláìní alágídí o èèyàn pàtàkì ni wọ́n máa ń jẹ́ lọ́dọ̀ rẹ̀ tọ́lọ̀ kò fi wá ṣètò sí ẹ̀dá wọ́n kéré lójú àwọn ènìyàn ṣùgbọ́n wọ́n rọra wọn lẹ̀kọ́ من في غاية التواضع لله وذلة وذلة في عبادته هذه يعني جمهور العمل تقل تفلقت فلهم وبعض العرجاء كما دور فوصفهم بالذات والصفة بهذا المعنى الصحيح فبالتالي فوصفهم بالضعف والسقط بهذا المعنى صحيح yẹn tí wọ́n gbà lérò pẹ̀lú jíjọ́ lẹ́nu torí pé àwọn gbàgbé kí àìmọ́ mẹ́nu àlùsọ̀rí yóò kọ́ ìrò nínú àìmọ́ mẹ́ni tó àdá àpòtí wọn ń sọ ẹni wípé ọ̀yọ́ lẹ́wọ̀ kọ́ ọ̀yà ọ̀lẹ́dẹ́ bí wípé ọwọ́ àdá gẹ́bí ọ̀dọ́ ń bọ̀ ti ọ̀rọ̀ àtẹ̀mí ẹ̀rọ ìjọba lẹ́wọ̀ nítorí ara rẹ̀ ń lọ́wọ́ àtọ́lá rẹ̀ jàpọ̀ ọlọ́pàá ọba tọ́lá rẹ̀ dá ọwọ́ asọ̀rọ̀ ọba kálukú wọn sọ̀rọ̀ ọlọ́pàá ọba sọ̀rọ̀ alìjẹ́nà ó ní áńdí rahmatu ìkẹ́ mi ní ọ arhamu bíkì man àṣà ilé mi fi àyà yìí sọ̀rọ̀ tó wọ alẹ́ mọ́ ففي جنة ففي رحمة الله يعني وفي أعوالي هاي مقرأ على تفسير رحمة الله من يعدم المنتصر فلا يمسي الجنة ذلك في حديث فيه شروط وعن صدق ولا أبو صدق وأن عنك رحمتي إكام اليوم أرحم بك من أسر أيوبا ومي ميولون لين في أوكي níbi ọ̀sẹ̀ àánú ọlọ́run nínú ẹni tọ́lọ́ ọkọ̀ fún àjọyọ̀ sí àánú yáwà nù yáwà nù ọlọ́run kò láti rẹ̀ yáwà nù. lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba sọ fún náà ó ní ń fi àdáàbì ìyàmí ni ó wà á dé bó bí kì í máa àṣà ẹni tó bá sì wù mí ní ìfowó náà ọ̀rọ̀ sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ta lọ́wọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé hadith yìí ń tọ́ka sí kẹ̀kọ́ fún wa tó ní agbára ga ta ló lè ronú sí kan ọlọ́mọsọ ìyẹn kọ́ ìyẹn kọ́ gbogbo ẹni kọ́ gbọ́dọ̀ wà ń bí kọ́ lọ́lọ́sọ sọ̀rọ̀ ẹni tó bá ní gbàgbọ́ àlùkò àánú ọ̀rọ̀ ọlọ́run tọ́lá ìyẹn kì í sọ̀rọ̀ àti ìlànà ọ̀rọ̀ ẹ̀sìn ẹrú ìsìlámù ṣe rí àwọn kẹkẹ ń bẹ táwọn fojú rí náà àmójú táwọn kẹkẹ àfojú rí náà àwọn kẹkẹ táwọn fojú rí náà uma wàlọ́ọ̀hìn wọn ò kí níbi kí pàtàkì sí nǹkan tá a pàtàkì. torí àmì sàpè mọ́ra ń ta pàtàkì yẹn ni a ní wó fi yá ní àmì rẹ̀ ní àwọn kàmí ìta pàtàkì ìtumọ̀ rẹ̀ lè fi nínú nǹkan tó tóbi jù tí yọ sọ ìyàjọ máa ná àbọ̀mọ̀ àdínà ìwà ni ìwà tóbi gan nínú ẹ̀sìn kọ́lá àlẹ́ mọ́ mẹ́kẹ́ta wà ìkìmọ́ta wọ́n yóò zà kíyè ẹ lọ́ọ́ bá tọ́ sí ìdára ẹ̀ kọ́ wọ́n zà kíyè wọ́n yóò àlẹ́ mọ́ mẹ́kẹ́ta. tí ìwà ẹ̀ sọnù náà lọ́wọ́ èèyàn ti gbé ẹsẹ̀ lé ojú ìpọ̀nà lọ́dún kan motomoto ọ̀rọ̀ wa ní abẹ́ sọ̀rọ̀ àǹtẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ wa ní abẹ́ sọ̀rọ̀ ìnítẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ wa ní abẹ́ sọ̀rọ̀ ìwà pàtàkì gan ẹ máa wọ àrọ̀ ayélujára yóò ká ìdílé tẹ̀pé ìmọ̀ nìyẹn tọ́jà ayélujára lẹ́bi lẹ́dọ̀ọ́ jàdúrà mi lè ẹsẹ̀ mi wà ní àbí ẹsẹ̀ wà ẹ̀ dáhùn wà láyé ṣubú aláàbà àmì ìwà ní àbí ẹsẹ̀ wà ìwà ní àbí ẹsẹ̀ wà bàbá yìí kò lè ní sọ́ọ̀lì aládìyàn mọ̀ án sọ̀rọ̀ ta aládìyàn sọ̀kí bàdà kan ìbàdà mi wọ̀yá mọ̀ ẹ̀rọ náà mọ̀ ẹ̀rọ tẹ́wọ̀n tó wà fún ìwà náà ìwà pàtàkì o ntí àdéhìí fẹ́ kọ́ wa gẹ́gẹ́gẹ́gẹ́ ara àgbàdo fẹ́ kọ́ wa. mùsùlùmí abùkátà sí àtàṣìlíyà wàtàkùnìyà àtàṣìlíyà wàtàkùnìyà. tí méjèèjì ọba ti pé èèyàn ó ti sùrọ̀ àtàṣìlíyà wípé o ní àwọn nǹkan kan tó gbọdọ̀ fi sọ̀sọ́ àtàn léyà ni pé ó ní àwọn akẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ bọ́ ọ̀hún kó ń bẹ̀ bí gbàgbéjò bọ́ ọ̀hún rẹ̀ dànù. tí wọ́n bá ti ń pè ọ́ láfa ń pè ọ́ lọ́mọ akẹ́kọ̀ọ́ tó o ti yàtọ̀ sí àwọn tí ọ̀kọ́ rí ẹ̀kọ́ tó kọ́ ó ti lọ àti àmàlẹ́ lọ. náà ṣá ìgbòrá lára láti ẹ̀rọ ẹ̀dúnmọ́ ìgbòrá lára láti tí wọn wá káàkiri ẹbí ń kọrẹ kọrẹ àwọn ẹlòmíì àwọn ti mọ káwọn wà lùkì àmọ́ ní tó bá jọ ìwọn wọn kò bọ wọn ó ba lùkì àmọ́ rẹ jẹ ayé ọ̀nà òkú pamọ́ ọ̀sán. ẹ ẹni ń pa ẹnìkan lọ wọ ẹnìkan àfáà kì í ṣe àfáà o kì í ṣe àfẹ́ ẹ̀sìn. àwọn alùpàá wọ́n wá fẹ́ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú owó lọ́dọ̀ ti wọ́n sọ fún pé ìyẹn sábà wá tètè ó tiẹ̀ lóun ọmọ níbi yẹn láti bọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ kò sáfẹ́ bá ṣe tàbí kọ́ máa tán kò sí ìjọ pọ̀ sí gbogbo ndị ọwa ya bóyá oyún padà wá àbíkọ wọn sàpadà ríra lọ bá fún ní kankan oníkọlọ sí báyìí kọlọ sí báyìí ẹ máa gbẹ lọbẹ sí ó fún ní nǹkankan pé kó lọ sí nítorí kó lè lo òun fẹ́ lòun ẹni tó ń wá bá òun tó ń wò yìí ìmọ̀ pé ẹjọ́ mi yé òun wá bá ṣe eléyìí tó ṣẹlẹ̀ tó dà ó tẹ̀ dáa dùn pé eléyìí wà kí yìí gidi gẹ́gẹ́ lòun tó di ọ̀nà òun lọ́mọ kan tó láwọn ọ̀rẹ́ pọ̀ rẹ̀ yàtọ̀ àwọn ọ̀rẹ́ ọmọ oníyàwó ni oníwàá jọ yàn wọ́n bá mú lọ ibi ilẹ̀ tí máa ń ṣe nǹkan kan wọ́n mú lọ òun náà ó lù wò ó lọ́dà ó ń fẹ́ máa rí owó bí táwọn èèyàn kẹ̀kẹ́ rárá ọ̀rẹ́ pé yẹn ni wọ́n bá mú lọ ọ̀dọ̀ àwọn tẹ́ máa mú wọn lọ wọ́n gbọ́ owó wọ́n gbàgbé bẹ́ẹ̀ ọ̀gbọ́n táwọn òbí rẹ̀ lẹ́nu ní ti ń sáńlé ní ṣe bá ń bọ̀ ọ̀sẹ̀ kan wọ̀ ó fi ọ̀sẹ̀ ìwé báyìí tó fi jáde láyé sísẹ̀mù ìyọ̀dá ìgbà tó náà wá rìn bí ẹ̀mí òun kò sọ́mọ́ fún òun òwúlà ó wá lọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ti háìdì fóònù àti kìnìtà mímọ́ ń ṣe ó sọ fún bàbá rẹ̀ tó ń bá kú nǹkan báyìí nípa bí sí fóònù ká lọ àwọn mẹ́sẹ̀jì wa tóró náà ti padà á ní pé á lóde kí wọ́n jẹ òun wá. wà á kí nàìjíríà lẹ yorùbá yìí ni o torí kí gbogbo wọn ní ẹ̀kọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ padà fi sọ wọn. ọmọ àti ilé ayé wọn tí a rẹ̀ níbí o ẹ̀yìn tó ń sọ dáadáa dáadáa dáadáa wọ́n tún bẹ́ẹ̀ lómi ìwálé ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí ò mọ̀ wọ́ la tẹ́lẹ̀ tó gbogbo àwọn máa àtẹ́sí àwọn kìnnìún torí kí ìbànújẹ́ ó lẹ́nu ìlọ́mọ̀ kan tó kẹ́kọ̀ọ́ ẹ padà àdúgbà ìmọ̀ fi ara láti bù sí ó ti bí wọ́n bá dojú kòkòrò lọ àwọn kẹwa dojú kòkòrò rẹ̀ yẹn ó ní ò ní bí ẹni tọ́nà ọba fi pamọ́ fún yín nínú dára tó dùn yẹn lọ torí balata àwọn ọ̀nà sán máa ó fi aláhùn nǹkan lọ́ọ̀dì ààrẹ ọlọ́run ní ìtìjú ojú tá a kó pamọ́ fẹ́mi kọ̀ọ̀kan ẹnì kẹ́kọ̀ọ́ lè mọ̀ ṣùgbọ́n jàzá àmì máa kà á tó bá ṣe ṣẹlẹ̀ gbà ọlọ́run tó ní wàá mọ̀ lè má lò tó sẹ́yà ọlọ́run àmàlàkùn wọ́n rọ́ sọ̀rọ̀ wa ìmọ̀ kò sí ní tẹ́lẹ̀ máa ṣe tó pamọ́ torí bá sọ̀yà ọlọ́run rẹ̀ pé yóò padà dún àwọn èèyàn yáa máa fi ìbìnrin kan sórí fóònù wọn máa fi ìbìnrin kan yìí torí tó bá háìdì fún gbogbo ẹ̀dá ò lè háìdì fún ọ nítorí òde ẹ̀rí sí ayé ọmọ kò sọ́dún ló mẹ́ta sí gbàgbé ẹ̀ tẹ́ ẹ̀ ní ẹ̀kọ́ ní mà wọ́n mà ó ìgbà tí wọ́n wà á mà ló lè má yẹ ọlọ́pàá wọlé àìkú rẹ̀ kọ́ mọ́jà wà sí ọkọ̀ ara sí. ọlọ́run bọ́ba tó láàrẹ̀ ga ó wá ní pé wálé kò lè wá ṣídàkùn mi kú máa mi kò ká ìkọ̀ọ̀kan náà ẹni méjèèjì ni ó lè tí ó kù eléyìí rẹ̀ fún wa lọ síbi hadith mi àti àyà kọ́ àyè tó sọ pé yàwó náà kó lè jà á ní àwọn alẹ́mú tẹ̀lé àti wọ́tà kó kàlùmí sí kọ̀ọ̀kan kò hadith yìí kọ̀ọ̀kan sọ́jà yìí kọ̀ọ̀kan kò ẹ̀kọ́ hadith náà bẹ̀rẹ̀ pé iná ò ní kún láéláé gẹ́gẹ́ bó ti jẹ́ pé àjánà náà ní ọlọ́run bá padà dá àwọn ẹ̀dá míì tí ó kù sí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà gbogbo àwọn ẹ̀dá tó ìgbà tó yàtọ̀ pé iná ọ̀nà jẹ gbogbo tó bá ti kó sínú rẹ̀ olóòrùn ní í kú sára ẹni kí kùránì lè gbé wá bẹ́ẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti di wá sílẹ̀ ibi ó dìgbà tó lọ́wọ́ bá bá gbé ẹsẹ̀ rẹ̀ lé kí apá kan yọ wá sókè gbogbo àyè tó kù rẹ̀ tó padà sókè wàhálà nínú ìmìyàt tó ṣe wípé mùsùlùmí gbọdọ̀ nígbà lọ́nà ẹ̀ bọ̀ báwo ló ṣe ní kò lè yẹ ẹgbẹ́ sáré ka ọ̀rọ̀ yìí kọjá sí ìdí mo fẹ́ ka ẹja àgbọ̀ dáadáa wọ́n ní fashris yá àgbọ̀ wẹ́rẹ́ sìn ọlọ́run tó bá jẹ́ sìn ọlọ́run ṣe ojú kòkòrò à fún wọn náà min ahli al-jannah kọ́ ara àwọn tó wà jẹ́ náà lọ́ọ́ wà báwo ló ṣe para wọn lọ wa bìdọ́ áfíríkà wọ́tà wà dúà ìka bìdọ́ áfíríkà wọ́tà wà dúà ìka má rọ ìlú sáfà má ṣe kíni má rọ ìlú síra rẹ lápá àmọ́ ara ẹ bàkọ́ lè ní ọ́ bàkọ́ lè wà lè sáà dúà ìka ọ̀lẹ́ni wa tó bá rí bẹ́ẹ̀ síra rẹ ló lè níwájú ọ wọ́n bọ́ lọ́n ta kan. sì ní tẹ̀lébà wàtàkì ìkàlẹ̀ òwòlíyà lillahi subhanahu wàtàkì ìkàlẹ̀ òwòlíyà lillahi subhanahu ìjẹ́ orúkọ náà wọ́n bá rí mójútó tẹ́pára ayọ̀ rẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ní jọra ẹni lójú bọ̀tàtà bùrù nyàmdá bọ̀tàtà bùrù mímọ̀ di àwọn ẹ̀dá ń pa fàhálì sífàtù àhìrìnà ìròyìn àwọn tí ó wọ̀ náà ọlọ́mọdé àná gbogbo ẹ̀ tá a bá wò lọ tá a bá wò lọ wíwọ́n ní padà kórè rẹ̀ mú ibi tí mo sọ fún wa lẹ́ẹ̀sì ẹ̀sìn ní máa ń kọ́yàn níwà tẹ́wáyáwáyá ọlẹ́sìn kò wá níwà kó lọ́ọ́ kò lẹ́sìn. máa kọ́ yẹn lọ nígbà gbogbo ọtí ìwà rẹ̀ wà ní nàkàlà àlà òrùkín àwọn èèyàn lọ́wọ́ ní àlùbọ̀ Muhammad fatiwa lè mọ̀ mí ní nàbí ìmáàmù àhàsíhùn àpò àwọn tí máa ní wọn pé ẹ bọ́ọ̀lù ìmáàmù ló kún ní wàá mẹ́rin nínú àwọn mùsùlùmí làwọn ti wà wọn gbà ìwà rere ẹ̀dá kan ìgbà kan. ìwà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí táwọn ọ̀rọ̀ wà ní jihadu à ń jagun ìsìn níbẹ̀. gbogbo lẹ yorùbá islam sì fẹsẹ̀ mọ́lẹ̀ tó mẹ ọsọmọ gbogbo àádàrún tó ní ti pẹ̀lẹ́ sí ni àwọn náà fà yìí ò bá wá sọ́wọ́ sàlẹ̀ ìgbà àwọn ìbò tí wọ́n wá colonize wọn padà wá àwọn ní stock àwọn ni wọ́n rọ ọgbọ́n sí àwọn tó wà ní àwọn ọba àwọn ọmọ ogun àwọn ní kó nǹkan wọn tẹ́ fi lọ́wọ́ ìlẹ́bìí ni pé àwọn ọgbọ̀n kan lọ tí ò bá jẹ́ extension láti lọ rí dáhùn ọdún bìí náà wọ́n á jẹ́ òṣìṣẹ́ ọba kàtàlà kò ọwọ́ àwọn ọmọ ọmọ ẹ̀wọ̀n nígbà tí wọ́n ti ń dé díẹ̀díẹ̀ tó di ẹ̀sìn tí wọ́n á mẹ́lò bẹ́ẹ̀ òun ni wípé àwọn gbogbo káṣíkí ẹ̀rẹ̀ dáńsí náà káṣíkí ní àwọn olùtò ìwà ìdí mo fẹ́ lọ níbi ìtàjú mọ pánsì ó ní wípé gbogbo àwọn ìlú àìkú Islam níbẹ̀ ìwà làwọn Islam kọ̀ ẹ̀sùn táwa ní ẹ̀jẹ̀ àdìsẹ́ nìkan bá ìṣe ẹ̀ lérí láwọn alẹ́ tí wọ́n gbé jẹ́ àdìsẹ́ mùsùlùmí ìlú wa eré ìtọ́wọ́ ìlọrin yẹn ní islam gan ti wà mẹ́fọ́ tó wáyé láàrin àwọn afá àti àfàjáde tó ń jẹ́lẹ̀bọ̀ mo rò pálá yẹn ti ìgbà tó ṣe kọ́ ọ̀rọ̀ adé ní àwọn òkúta àwọn làǹkà bíi ti olùmọ̀fọ́dí ìgbà àwọn yorùbá ọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní kódà síwájú jihad islam ti dé lọ torí bẹ̀rù náà ilẹ̀ yorùbá náà ẹ̀rẹ̀ fáwọn èèyàn náà tún ti síláàmù ń bẹ̀ wọ́n lè ní àlàkọ́ọ̀tì pẹ̀lú àwọn sódì yéésù ọlọ́run kò sá ẹ̀rọ àkọjá mú tó wà wàrà ìwà yẹn wà lọ́ọ̀yà ìmọ̀lẹ́ èèyàn láàlú ṣe ìdára ìmọ̀lẹ́ nínú ìdá nígbà tí ìwà rẹ̀ ó lè jẹ́ nǹkan tí ó mọ̀ ṣe yàwó ìwà ìgbà tó dá ọlọ́run kò tún gbogbo wa ṣe gbogbo wa ṣe هذا رسول الله ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àtàkọ̀ àrùn àtàwà tó rẹ̀ sọ́là ìmọ̀tẹ̀ ẹ̀rì pàmò ní ṣe àmì ìsìn àtàwà tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀rì rẹ̀ pé gbogbo ẹ̀ náà tó nǹkan ẹ̀làṣà ní ìfẹ̀kọ̀ sí àbúrò àti tẹ́lẹ̀ wọn àti nígbà gbogbo wọn àpọ̀ ara lẹ́rìí ìpínlẹ̀ àlàfo so sísì tí ò ti pọ̀ káwá ní wọn fún bàá pẹ̀lú àlùfáà lọ́wọ́ lẹ́mọ̀ọ́ mọ̀lùpàá láyé wọn kò ṣùgbọ́n àdìsá náà sọ́nà láàrín ọ̀sán yẹ bá kọ́ mú súnmọ́nù ẹgbẹ́ ìbàdàn kátó wá mú àwọn ọ̀sánẹ́ẹ̀tì kátó wá mú àwọn ìdàwà nínú súnmọ́nù mọ̀lùpàá láyé wọn ti ọ̀pọ̀ ìtàlẹ̀ yẹn wà á gbogbo ẹ̀sọ́ yìí lọ ẹ̀rọ kálùkù á nìyẹn ìbájú pàǹkà lórí ìrìnà yóò ti dàrú ìdàrú ìdíwòlè sọ yẹn ní ṣe ọlọ́wà náà lórí. Ìsọ̀. Ah, àlè lọ́pọ̀ ẹ máa gbọ́. Ṣé rí àdúrà? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tá a ti sọ làwọn ìwà ìwà ìsìlámù ṣe. Ìdí tí wọ́n fi ní ká stíìkì tó ni pé a lè mọ ìtumọ̀ nǹkan tó dáa tó bá nàbì ṣe mọ́ sọlọ́wà láti inú àdífi mi pé mò ń bí ọ nínú gbogbo orú orí táwọn ẹ̀mí bẹ̀rẹ̀ lọ́dọ̀ mo dẹ̀ wá sọ níbi gbogbo aburú tí ọwọ́ sọ fà á lọ́pọ̀lọpọ̀ ìgbà tí kì í bá ṣe léyìí tó bá wá fún ìbáàdà kan pàtó ìyẹn ní ṣàdúrà mi ìmọ̀ bóyá ẹjọ́ mi ẹ̀yẹ́ ní pé lẹ́yìn àdúrà wítìrì kékeré tó wà à ń ṣàdúrà lẹ́yìn rẹ̀ kéṣì dandan ni kó jẹ́ pé àdúrà kan pàtó láàmì ṣe ìyẹn nìkan ló wá mo rò bọ́lá yìí wọ̀nyí lẹ́yìn pé ntí ẹ̀wé òkú ni ntí ẹ̀wé yìí kankan tẹ́ bá mẹ́kọ̀ọ́ àlè ìtọ̀ ìyá àdúrà báyìí ẹ̀ tẹ́ bá tó tẹ̀yìn ẹ̀ tó lè ṣàdúrà mi. ìjọ tí yàrá bá wọ ẹ pé torí kí n má bàa ṣe àdúrà ṣe kí n má lo àdúrà sún náà ló dà mo rò bọ́lá yìí wọ̀nyí yàtọ̀ sí wípé irú nǹkan báyìí alámi máa ń ṣe nígbà báyìí káà lè lọ́wọ́ àdúrà náà lẹ̀ torí wípé ìtìlàfà tó máa wà níbẹ̀ fáwọn ọ̀sán náà ẹ máa wọ̀ ọ́ اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم إني أعوذ بك من عذاب ومن فتنة المحيا والممات ومن شر فتنة الوعمون ومن فتنة المسيح الدجال الوعمون mo rò pé ara yẹn wò so في خلافات كيكي كينا máa الفاظ في دعاء kéékèèké náà wà níbi àlìfáàgùn ìdùnnú kódà ẹ máa rí mi tó àtàjọ àbíòdúrà àtẹ̀sọ̀ ẹ̀wọ̀ ẹ máa rí pé àjọ àyẹ́ lè jẹ́ nǹkan náà bọ̀ bí ti gbé wá kò ní jẹ́ sórí ẹ̀rí kò ní jẹ́ nǹkan nígbà míì ni àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tọrọ Involved. Mm, don't do it. فلا tí ẹnì aláìbá lẹ́nì sọ tó bá sọ nǹkan tẹ́ ti jáde kó ó ti jáde kó tí kò ti jáde kó nǹkan sọ ó ti jáde pé o wí nì sára ẹ̀ẹ́dẹ̀ tó ní pé ìyẹn náà ó tún lè kọ́ tí ọjà dúró mo rò pé ara bá wá wá fún wa nínú tí a rí pé bí wọ́n ṣe gbà wá sáwà lè twist ẹ̀ ká change ẹ̀yẹn ni ò ní lọ tó bá yẹ pé zikiru tó wà fún ààyè kan ni sẹ́kọ́ ti di ìbáadà ní ààyè yẹn ìmọ̀ wẹ́ àkàkọ́ mọ̀ sọ yọ àwọn irú yẹn ní ìsìn àwọn ọ̀tọ̀ ní kò jẹ́ ìjọba kankan sára tẹ́bá mú ẹ̀sùn muslim nation tẹ́bá mú àjọ àkàmì tẹ́bá mú kíra àjọ àmì ẹ máa rí pé lápò àwọn àdúrà yíyàpọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sẹ́ ẹ bí ìnàjú sẹ́ àdáadáa rẹpẹtẹ àwọn adékùn táwọn náà náà tó yàtọ̀ sí àwọn dáadáa so ẹ máa ń yàtọ̀ ẹ máa ń yàtọ̀ ẹ máa ń yàtọ̀ tòtẹ́ yìí pé wọ́n gbà wá bìlìmánà bọ̀ díkìrì tó bá wà kọ́ọ̀sì fún ìbádà kan àbí ààyè kan ìyẹn tún àbá tún gbà wá ní ọ̀nà oríṣiríṣi tí wọ́n alo gbà á gbogbo ọ̀nà jẹ́ gbà wà náà fi ṣe ẹwà àdúrà náà máa ń ṣe fọ́pọ̀ oṣù jẹ́sí dandan keke kékẹ́ ló lásìkò yẹn gẹ́gẹ́ ẹ ṣe àdúrà tá a náà fi ṣe yẹn tẹ bá ti kápá tí a tán tẹ ṣe sọ́ọ́sọ́ọ́lá tán mo rò pálá yẹn mi ṣe kódà làbáyé hajj mi mi ló ṣe é sùn tó ní alhamdulillah kò lè sọ pé àsìkò rẹ̀ gbà ẹ̀ ń kọ́ yàtọ̀ síra irú ìyẹn ní sùn wàá bẹ̀rẹ̀ sórí ká àbí nàbí jíkà sẹ́yìn sẹ́yìn yàtọ̀ wọn ní bàbá wò dáadáa bàbá fẹ́ ẹ̀hẹ́n jíìpù ìròyìn sẹ́lá yìí kọ́ wá ní àsìkò rẹ̀ gbà ó lè sọ pé alhamdulillah ní ẹ̀sìn ní ká máa sọ ìmọ̀ bóyá àti mọ̀ sọ yìí so tó bá lè sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yàtọ̀ àmùkà tó bá sọ bí ní yàtọ̀ àmùkà ìkẹ kan náà là á sọ yàtàkìlà kò sí ìdọ́tọ̀ ni ọ̀ túmọ̀ sí pé àlejò ìdíkà àbúlà àbàtà àwọn kan wà ní wọn sí nínú mo rò pé ọ̀rọ̀ mi di tọ́lọ̀ ṣùhánàtọ̀lọ̀ wọ́n tí èèyàn bá sọ fún yín pé yàtàkìlà lọ́rùn náà kò já ìpamọ́ فرع النبي ويرحمك للمصرف والعلم سبحان الله